فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́yìn ìgbà tí a dá ọkọ̀ fún ọlọ́wọ́ wa tí a ti àìsàlátù fún ẹlẹ́nu wa Muhammad gbogbo àwọn sàhábà ànábì àwọn ará ilé rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkẹ́yàmà abẹ́lẹ́ wọn kó fi ìtẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn. ترى الأدب المفرد لأمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم البخاري في أنباك كاترة والله نبتي أكاكيني جيجو òun náà ni ọ̀rọ̀ nípa bí èèyàn ṣe máa ń ṣe tí ó jẹ pé èèyàn rí ẹ̀sán fún òbí tó bí èèyàn. akàpé arákùnrin kan ó gbé ìyá rẹ̀ lọ sí hajj ìyá yẹn ti dàgbà dípò pé kò lè ṣe tọ́wá ọmọ yẹn ló gbé e ṣe tọ́wá rẹ̀ lẹ́yìn ìgbà tó wá parí tọ̀wá fòrí tán ọmọ yẹn náà rán lẹ́nu pé á ah, òun ti ṣe dáadáa fún òbí rẹ̀ ní ọwá bí Umar ọbí ibn Umar radiyallahu anhuma wípé súnmọ́ ti ṣe dáadáa ibn Umar ní à ah, tí ìrí ẹ̀ kan san o ò tí ì rí ẹ̀sán san àwọn òbí rẹ̀ kódà kì í tó láàbì zọ́bùrẹ̀tìn wà ṣídà kò tí ì tó gbíngbìn kan tí màmá rẹ̀ gbìn níjọ́ tó fẹ́ bí ọ o ò tí ì rí ẹ̀sán yẹn ẹ̀gbíngbìn ẹyọ kan péré pé èèrí hmm, ẹyọ kan òun san pẹ̀lú tó ṣe yìí tó ibi tí a dúró níjẹ̀jọ òun náà nìyẹn lẹ́yìn atúkà hadith ipe Abu Hurairah radiyallahu anhu tí ó bá ti dé yóò sàlámù sí màmá rẹ̀ yóò ṣe dáadáa sí wọn làwọn ibi tí a máa kà lé òun náà ni haddathana Abu Nu'aym qala. الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى حدثنا عبد المعين قال حدثنا سفيان عن عبد بن عن ابيه عن عبد الله بن عمرو حدثني أبو نعيم الإمام البخاري وني أبو نعيم أبا إلى تدى سفيان التي أعطاه لقد أعطاه بن سائب عن أبيه لقد عبد الله بن عمرو قال إن جاء رجل إلى النبي صلى الله عليه وسلم أرقى ọwọ́ bá nàbì sọ̀lọ́ àlùfẹ́lẹ̀ yorùbá yóò ṣubú alẹ́ ìdí ìjọra ọwọ́ níta nàbì kò fún un ní àdéhùn pípé òun fẹ́ ṣe ìjọra láti mọ́tà òun fẹ́ lọ sí màdínà. وترك أبويه يبكيان أمن بسي أنقل ملك فلو àwọn òbí rẹ̀ ní ìlú kankan ìpè á mọ́ lọ ọ wá sí wálé ní ọ wá ń sọ fún ànábì pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yẹn lẹ́yìn fàkàrà àlejò wa sọ báyìí pé ẹrù jẹ́ ilé ìdínà lọ́lẹ̀ bá àwọn òbí rẹ̀ méjèèjì padà padà sílé wọ́n bẹ̀ ṣe gbọ́nà pa wọ́n lẹ́rìn-ín kàmá àbùkẹ́yìntà hómà gẹ́gẹ́ bó ṣe pa wọn lẹ́kún sọ́dẹ́kọ́ tí wọ́n ń sun yẹn àbíkọ́lọ́ lè sọ ẹkún yẹn di ẹ̀rín lẹ́nu wọn tó ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ń tọ́gbọ́n bá fẹ́ ṣe tí o bá lọ wọ̀ yọ lórí o kódà ọbẹ̀ lọ tó wà sílé ọbẹ̀ lọ sílé kéwú ni òbí wa ni a ní ah, láìsí rẹ̀. Ah, ah, ọwà fìmílẹ̀ tó sì ní rízìn tí ń sọ bí a ah, ṣe bí wọn náà ní máa rán níṣẹ́ mo ló fẹ́ máa lọ yìí mo lọ ọ̀tá ní mo wá rán níṣẹ́ tó kọ́mọ yẹn kó dúró pẹ̀lú àwọn òbí yẹn tó níbi náà láti lè mú ẹ̀kọ́ ipe bóyá èèyàn wò pé mo fẹ́ lọ sí ìlú báyìí láti lọ lè wá ìmọ̀ tó sì jẹ́ pé irú tó fẹ́ lọ lè wá yẹn ní jìnnà ń bẹ nítòsí rẹ̀ àmọ́ nígbà míì ìyẹn máa ń fi ojú wo àwọn kankan láti wò pé tí n bá tó lọ sí jìnnà àwọn àǹfààní yóò tó yọ níbẹ̀ bóyá bí àǹfààní kéèyàn rí bí nara tán fún ẹ̀kọ́ tó kí èèyàn máa rí kí ó máa jiyàn lọ́wọ́ bákan náà ó tún máa ń kó iyì bá ẹ̀kọ́ ní ọmọ sí jìnnà tòkè owó bẹ́ẹ̀ tó ń pè nínú travel òbí wa ń sọ pé máa ń lọ àtàní máa ń ránṣẹ́ tani wọn dó tì ní wọn náà ní òun bá ní sọ́gun nǹkan báyìí ló bá ní sọ́gun nǹkan báyìí tó kéèyàn ó gbìyànjú láti dó pẹ̀lú ìgbìyànjú àbí kó jẹ́ pé ọ pa wọn lẹ́rìn tó dẹ̀ ṣík hóma wàá pa wọn lẹ́rìn yẹn ni pé ó wà nǹkan tó fi di nǹkan tí wọ́n ń sọ fún ọ yẹn nítorí a ti bá lọ à ṣé bí owó tí mo ń fún yín ni pẹ̀lú ògùn ọlọ́wọ́ ọ̀la tó kọ́dà àkáǹtì yín máa gbà ní ti máa sẹ́ndì owó sí padà sí bẹ́ẹ̀ tó wáá pé iṣẹ́ tẹ̀ máa rán mi ní à máa ní ẹni tí iṣẹ́ tí máa rán mi tí máa ro oúnjẹ fún máa àárín yóò máa gbé wá fún yín yóò máa gbé oúnjẹ yín wá láàárọ̀ yóò máa gbé wá lọ́kọ̀ọ́ yóò gbé wá lálẹ́ nítorí kíni kó sáà fi dùn wọ́n nínú fún ọ̀bìnrin bí lọ́dún tó bá ti mọ̀ pé òun ní nǹkan kan tó fi dùn wọ́n nú tó rọ́pò nǹkan tó fẹ́ wọ́n ń ṣe fún ẹ yẹn ya jòkó tì wọ́n máa lọ lè kọ́ ẹ̀kọ́ yẹn ní ètò yìí lọ́pọ̀lọpọ̀ gbà irú nǹkan báyẹn ọlọ́run sábà máa ń fi báràkà sí ọlọ́run fi báràkà sí torí láti rí bí ìṣe dáadáa tí òbí bó ṣe pàtàkì tó ní ti ń jẹ́ híjirọ́ òun náà ní òtí anabi sọlọ sọlọ ti pàtàkì rẹ gan tó ní hijira ọfẹ kú níbẹ̀ anabi ní káyì gbàtí àwọn òbí rẹ ń sunkún rẹ olè wá ọ̀nà tó fi dùn wọn nínú ọwọ́n náà tó fi dùn wọn nínú gbogbo ọ̀nà tí ó fi rọ pé inú wọn dùn tó fi rẹ bẹ lọ ìgbà míì gan ọ lè jẹ́ pé bóyá bọ̀ kàn bá wọn sọ̀rọ̀ kó ṣàlàyé fún wọn kí a ní ní máa pẹ́ máa ń tì máa wálé ó ti gbọ́dọ̀ tàn wọ́n o ọ gbọ́dọ̀ tàn wọ́n ibi a ah, wà ní ìnímọ̀ pẹ́ ẹ̀sìn pẹ̀lú gọ́ọ̀lọ́nù gbogbo parí oṣù máa ma wálé ẹ̀ máa rí mi tóró bí mi kó kàn máa rí nìkan náà ni ó kàn máa dùn mọ́nu rẹ̀ pé ah, èmi náà rí ọmọ mi tó ọgbọ́dọ̀ wá ní ọwájú oṣù ọdá oṣù kọ̀ọ̀kan fún wa ọba sọ́jú oṣù mẹ́fà mọ́ ọ lọ́wọ́ tó ọ̀pàrà náà pa wọn lẹ́kún náà torí àwọn kan yìí kò sí agbọ́dọ̀ pàkíyèsí ni nam hajjata ni. حدثنا عبد الرحمن بن شيبة قال أخبرني ابن أبي أبي الفديك قال حدثني موسى عن أبي حاتم أن أبا مرة مولى أم هاني ابنة أبي طالب أخبره أني المولى يعني أم هاني وهو صار يكون فيه أنه ركب مع أبي هريرة ilẹ̀ ọ̀rùn yìí ipe àwọn àti abúlera àwọn jọ wọ sí ibi tí ń gbé bẹ̀rẹ̀ àkéèk ní àyíká tí ń jẹ́ àkéèk lẹ́gbẹ̀ẹ́ mọ̀dínà yìí. fẹ́ẹ́dà dákọ̀lá arúgbàwù tó bá ti wọnú ìlú rẹ̀ yẹn sọ́ọ̀ lè àìlẹ̀ sóòtì yìí yóò máa gbé ohùn ga ẹni pé ó sì máa pariwo yẹn pé tó bá ti ń súnmọ́ ibi tí mọ̀mọ́ rẹ̀ wà bí adúgbò ọ̀fẹ́ wọlé nìsín yóò wá ní aleyka salam ó aleyki salam wa rahmatullahi wa barakatu ya ummata ẹni tó jọ ìdí àkàkàn ní méjì ní yóò máa ní ìkẹ́ ọlọ́run àlàáfíà ọlọ́run ọmọ báyìí wọ ọmọ náà ni تقول يا ما دالوت وعليك السلام ورحمة الله وبركاته يا ما ويبكم ìtì àlàáfíà ọlọ́run kó ma bá wọ ọmọ mi àlùbáríkà kó ma bá ọmọ mi. yẹ̀kúl àbúrò rẹ̀ wọ́n sọ fún màmá rẹ̀ pé rahimakillah ọlọ́run kó bá mi kí ọ rabbaytani saghiran wọ́n lọ tọ́jú mi ní kékeré. فتقول يا نوتفق يا بني وما لي وأنت فجزاك الله خيرا àti wọn náà kọ́lọ̀ ń kó sàn wọn náà lẹ́sàn-án wọ́rọ́ bí i àìnk kọ́lọ̀ ń kọ́ yọnu sí ọ tẹ̀mẹ́ abarọ́tẹ́ ní kẹ́bí ọ̀rọ̀ ni gẹ́gẹ́ bó ti ń ṣe dáadáa sí mi nígbà tí mo dàgbà yìí ẹ wò yá àtọ́ mọ́ wọ́n ṣe dáadáa sí àwọn débi pé ọkàn méjèèjì balẹ̀ ẹni wọ́n tú síra wọn wọ́n lè kíra wọn wọ́n lè ṣàdúrà fúnra wọn tọ́mọ míì tó bá jí làárọ̀ ìwà tó wù fún yàrá lálẹ́ àná kò ní lè kí yàrá ìpínlẹ̀ ń lè kí àyàn pé ẹ̀ka ẹ̀ àbí bàbá àyàn pé ẹ̀ka àárọ̀ ní ìwà tó wù tó kò bá mu tó èèyàn gbọ́dọ̀ jẹ́ kí láàrin èèyàn àti òbí èèyàn kí àṣepọ̀ tó dán àṣepọ̀ tó dán kó wà láàrin èèyàn tó ṣe pé bí àwọn èèyàn ṣe máa rí bí ọ̀rẹ́ náà ni kàmáà rí yàn kí ìyá náà máa rí ọmọ rẹ̀ lérí pé ọmọ tí mo tí mo nífẹ̀ẹ́ tó náà nífẹ̀ẹ́ mi lélẹ́yìn aláìní ojúṣe lánà lélẹ́yìn o gbogbo àwọn asáníyànjú láti tẹ̀sẹ̀ ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ ṣiṣẹ́ lébi irú nǹkan báyìí torí níta ń ka gbóró àwọn nǹkan báyìí fún kó lápá nínú ìṣẹ̀lẹ̀ ayé ẹnìkọ̀ọ̀kan wa ni. náà tí ó bá ṣàdúrà fún ayẹyẹ tán ìyá náà ṣàdúrà fún tó ti ní ọlọ́run sọ ilé kan rí tó ibi ilẹ̀ àwọn apá ti yọ pé ní ẹ̀bá ní jazakallahu khairan ṣọ́nù ní anta fa jazakallahu khairan ọwọ́ anta fa jazakallahu khairan tó qala Abu Musa qala Musa ẹni pé tó gba ọ̀rọ̀ yìí wá ní kana ismu Abi Hurayra ó ní ó kọ Abu Hurayra Abdullahi bin Amr tó yẹn ni pé nígbà tí ọgbà ìsìláàmù kan. so abu rira yẹn kúnlẹ̀ ni ó kọ̀yọ̀ gẹ́gẹ́ ní abdullah lẹ́wọ́yà mi gbé wá pé abdulrahman so allah alam àmọ́ ètò wà nínú al-adab mufrat òun náà ni pé abdullah bin am naam báàbù uquq al-walidayn. باب حقوق الوالدين حدثنا مبدل قال حدثنا بشر بن القيس قال حدثنا الزهري عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم الا نبلغكم باسلم الكبائر قالوا بلى يا رسول الله قال الاشراك بالله تعقوق الوالدين وكان وكان وكان على ظهور الزور كذلك كنا أكثرون تلك المسلمين حدثنا محمد بن سلام قال أخبرنا به عن عبد الله بن عظيم عن ضرورة ثابت مولى بن قال حتى معاوية بن الوالدين ọ̀rọ̀ nípa kí èèyàn ó ṣe òbí méjèèjì bí ó ṣe lágbára tó kí ó ṣe nǹkan bí ó dùn wá kí ó ṣe nǹkan bí kò jẹ́ òbí yẹn lọ́rùn bó ṣe lé sí nínú ẹ̀sìn. نعم حدثنا مسدد قال حدثنا بشر بن فضل قال حدثنا الجريري عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الرحمن بن ابي بكر ونبى بعض المتقين وقال النبي صلى الله عليه وسلم عن ابي التفصيل الا انبئكم باكبر الكبائر ẹjẹ kí n ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ àwọn ìyá nínú ẹ̀ṣẹ̀ ẹjẹ kí n kà fún yín sàlẹ́yàtàn mẹ́ta ni yẹn kí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́ta kan bẹ́ẹ̀ pé ó tóbi yàtọ̀ ló le gan kọ́ọ̀lù bẹ́ẹ̀ yà Rasulullah àwọn sọ̀hábà ni a ah, anabi ṣàlàyé rẹ̀ fún wa. قال أنا بني أنا أقولي الإشراك بالله في مربوط الله وضع في بالدولار fún nǹkan míì nǹkan tó ń jẹ́ ìjọsìn kí n gbé fún nǹkan míì ìrùn náà là ń pè ní ẹbọ ẹbọ kò kí n ṣẹbọ ẹ̀ṣẹ̀ ńláńlá tó lágbára ni kódà ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò ní nǹkan kan tí yẹn ti lè bọ́ ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àti tí yẹn bá jáwọ́ kó tó lè kó pàdé ọlọ́run. gbàtà náà tó ka ẹlẹ́kejì ó ní wà ẹ̀kú kò lè wà nílẹ̀ àti kéèyàn ó ṣe òbí méjèèjì òun náà jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tóbi tá a ní ti mẹ́lẹ́ nìyẹn ìṣẹ́ òbíyàn méjèèjì ìbí òbíyàn nínú pẹ̀lú nǹkan tí èèyàn ń ṣe onígbàtà níbi sọ̀rọ̀ yẹn tán wọ̀jẹ́lẹ̀ ta ànábi fún jòkó níbi sọ̀rọ̀ yẹn ó dìde jòkó wà ká náà mo tẹ́kì àní ànábi sì fi ẹ̀jọ́ ẹ̀rọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ gbọ̀kú níbi sọ̀rọ̀ yẹn ìgbà tó wà sọ pé ìjẹ́ tó wà dìde jòkó wọn ẹlẹ wọkọọlù dùr lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn náà ní kí wọn máa jẹ́rìí rọ kí wọn máa jẹ́rìí rọ onímọ̀ zẹ́lẹ̀ ní kẹrìndé òhà anabi wọn kpara ọ̀rọ̀ yìí anabi ń tẹnu ma hatta kulna awo hatta kultu ẹnlọgbà àdìsí ẹni kíkọ́ la mo padà sọ pé lẹ́yìn dáhùn sákẹ̀ pé á ah, ẹnìyàn bá sì dákẹ́ ẹnu rẹ̀ ẹnikẹ́ni tí oúnjẹ rí irọ́ yẹn abẹ́rẹ́ fi ń sọ̀rọ̀ irọ́ jáde lẹ́nu kọ́ọ̀lù zoro ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ burúkú ẹnìyàn bá sì dákẹ́ náà ibi tí a fẹ́ lò nílẹ̀ hadithi yìí òun náà ní nínú ẹ̀ṣẹ̀ ńláńlá òun ní pé èèyàn máa ṣẹ̀wò bíyàn kóbi ó bínú síyàn kóbi kí inú rẹ mọ ìyọ síyàn kí ọmọ ṣàbùrú fún òbí kódà nígbà míì òbí ni èèyàn mọ ṣàbùrú fún un ìwọ ọmọ ẹgbẹ́ ó sì mọ̀ pa burú ló ń ṣe fún òbí yẹn òbí òun ò sì ní lè bínú pàtàkì jùlọ màmá nígbà míì yóò mọ̀ pọ̀ ẹ̀yìn ṣe aburú fún un kò sí ní lè bínú irú yẹn náà aburú náà lè jẹ́ kódà bóbi yẹn ò bínú aburú náà lè ẹ̀ṣẹ̀ láńlá náà lè yẹn ṣe. ẹ̀ṣẹ̀ náà nìyẹn kò kọ́dọ̀ lómi àwọn ará àtàlẹ́ ọmọ àwọn tó ń jẹ́ ará àtàlẹ́ ọmọ pé à ṣé òun náà lọ bá tó wọ́n ti rí pé ó ń rúdù ń ṣe ìyá wọn. yẹn ti ń sọ pé aburú yóò ṣe fún ìyá yìí. yẹn náà yẹn نعم حدثني محمد كل عن بابي هنا من شاوتي يعني لما بعض بابي هنا ولو نكوي أما مين ما نشاوبي ره لا ترى كوكيني هو نيري ọ̀tọ̀ ni tí bàbá rẹ̀ ní kó máa ṣe níbi léèrè ọ̀tọ̀ ni tí ìyá rẹ̀ rán níléèrè ọ̀tọ̀ ni tó ọmọ rẹ̀ lè ṣe kò ní aburú ní tìkútì ayẹyẹ bá gbọ́ ẹ̀dùn bàbá yẹn bá gbọ́ inú rẹ̀ ò ní dùn sí i tó aburú lẹ́nu rẹ̀ èèyàn ń ṣe òbí náà nìyẹn tó kò dáa tó ń tọ́ bá ní kí èèyàn ṣe náà ní kí èèyàn ṣe tọ́ bá ní kí èèyàn tẹ́jú mọ́ náà ní kí èèyàn tẹ́jú mọ́ tọ́ bá ní má dé bí nǹkan báyìí má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ tó kó má jẹ́ pé ọmọ kó sínú ẹ̀kọ́ kọlu ẹlùwàlẹ̀ kò dìgbà tó bá mọ̀ نعم حدثنا محمد بن سلام قال أخبرنا جرير عن عبد الله عن عبد الملك بن عمير عن وراد كاتب المغيرة بن شعبة قال كتب معاوية إلى المغيرة اكتب إلي بما سمعت من رسول الله يعني وراد تجا بي يعني كما بيتاني في سكتشي لو جابوا مغيرة بن شعبة أني معاوية أقلتها تقبلين nítorí sọ fún mi ni pé uktub ilayya bima sami'ta min rasulillah nítorí gbọ́lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sẹ́mi ò rí gbọ́ dákò bá ń kọ̀ kan bá ń tẹ́lẹ̀ kó kó fẹ́ ránṣẹ́ sí mi. qala warrad warrad tó ń jẹ́ sẹ́kẹ́tì fún al-Mughira bin Shu'ba ọ̀hání fa amla alayya ọwọ́ à ń kọ àpèkọ́ fún mi nípa yà máa kọ́ wọ̀kẹ́tẹ́ tùdí yẹ lẹ́yìn yá wọ́n wá fi ọwọ́ mi kọ́ ike inni sẹ̀mẹ́ ìdúhu ike mọ̀ gbọ́ tí àndẹ́bí sọ̀lọ́ sọ́lá mi ń sọ pé yẹn ha àyìnkẹ́sọ̀rọ̀ ti sọ àì ànábì kórira ọkọ̀ níbi ìbéèrè àpọ̀jù ìbéèrè wọn bá ṣàlàyé pé ìpọ̀jù ìbéèrè yìí kìí ṣe pé kéèyàn ó ní ìbéèrè tó wúlò kí ìbéèrè yẹn pọ̀ kí wọ́n má béèrè irú yẹn kọ́ náà pẹ̀lú kẹsàrọ́tù sọ́ọ̀l kẹsàrọ́tù sọ́ọ̀l òun náà ní ìbéèrè tí ò wúlò ìbéèrè tí ò wúlò kí wọ́n má béèrè ní gbogbo gbà àwọn afá mi ní hùn hmm, kí wọ́n má wú mọ́ ẹni tí wọ́n ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ pàtàkì jùlọ afá pàtàkì jùlọ afá ẹ̀rí pé ń bẹ̀rẹ̀ ní nǹkan tó kó parun báwọn ìjọ tí wọ́n ti lọ òun náà ni kẹsìrẹ́ tuntun alihim wọ́kìtìlẹ́ fihì màálẹ́ ẹ̀mìyá èyí wọ́n ní ìbéèrè wọn tí ò wúlò tí wọ́n ń pọ̀ jù tó wọ́n lè wò sùn kẹ́ni ẹni tó fẹ́ ká gbọ́ ẹni tó ní kaba yọ ṣẹlẹ̀ sí nǹkan báyìí wá ń kọ́ àwọn ìbéèrè tí ò wúlò tó àbí ìbéèrè àbẹ́jú tó pé yóò su ẹni tí ẹ̀ ń bí gan tó ànábì ní nǹkan yẹn kọjá wà ìdọ́ àìsílmẹ́ẹ̀lì kí ọmọ ra owó lẹ́rìn kí ọmọ wéṣì owó sábàánì yẹn ṣe ìdọ́ àìsílmẹ́ẹ̀lì òní kí ọmọ ìfàkùnwó sí wọ́jì in lẹ́fẹ́ ìdàkàṣì òní kí ọmọ ẹ̀ná owó títí pé kò sí àǹfààní kankan bẹ̀ fún ọ tó wọ́n kẹ́ ah, kí ló lọ fún ìṣe nìṣe tòbí irú àwọn tó náà náwó fáwọn olórin olórin tàn nínú ti ẹ̀dùn tọ́lọ̀ ń gbẹ́nu lọ yìí ìdán ẹ̀tún náà àwọn olórin ntí wọ́n ń ṣe tó jẹ́ aburú tó sùn tó so sí ara àwọn olórin tó papọ̀ sára àwọn ẹni tó bá ń jó lórin aláì ó ní agbára ó ní agbára gan-an náà ní ìjẹta ẹnìkan tún di link kan sí mi ènìyàn wá tó tàgẹ̀ pé kí n jọ ń bí ọlọ́run kí n kí n gbọ́ kíní yìí tòmùrùpẹ́ nìyẹn náà máa fi mèsì lórí Facebook ni ó ní òun fẹ́ torítọ́ ọlọ́run kí n kí n gbọ́ kíní yìí mo á wọnú mo á wọ link yẹn gbàtí mo wọ link yẹn pẹ̀lú Chrome àbí kíní kan yìí tòmùrùpẹ́ ó link mi sí orí. YouTube ọ̀kan nínú àwọn tí ń kọrin Wasiu Pasuma tó òun ni wọ́n ń béèrè lọ́dọ̀ àwọn àfa kan ipe iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ orin tó ń kọ yìí ǹjẹ́ òun lè rí ìyọnu ọlọ́run bá ń bẹ̀ bá wọn tọ́lá pé níjọ sunday tó lọ yìí nàní nǹkan yẹn ṣẹlẹ̀ nítorí lè rí ìyọnu ọlọ́run pẹ̀lú orin tó ń kọ. tó ẹ wo irú ntọ́lọ́wọ́n bá fi tí ọkùnrin rẹ ní ẹ̀mí ìyóò tún ọ̀pẹ lẹ́yìn ti sún nǹkan kan ti ń tì ó ti ń rí nǹkan kan ló fi ń béèrè irú béèrè báwọn tó wọn lọ wà àwọn tó wọn jẹ àwọn afá tí jòkó níbẹ̀ dàbí pé ni wọ́n ń ṣe ń bá wọ́n bà nǹkan jẹ́ wọ́n sì dà nǹkan rú bí àìmọ̀ ni bí ìfẹ́ yọ̀yàn nínú ni bí wọ́n fẹ́ yọ wọn sí òwò gangan pàṣùmọ̀ yẹn wọ́n fẹ́ yọ nínú bí wọ́n ti fẹ́ yọ àfa àwọn náà nínú ni wípé ọ̀rọ̀ tí mùdírù ti sọ àwọn tó wá takò wọn so àmọ́ àwọn excuses mo mo fún wọn lélẹ́yìí torí nǹkan tó sọ ó le gan ó le anabi sallallahu alaihi wasallam ó sì nínú nǹkan tí ó máa ń bá àwọn lẹ́rù jù láyé òun náà ni àwọn ulama usu àwọn àfa burúkú torí pé kí ni àfa náà làwọn èèyàn ó pè wọ́n ti máa lọ lè béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ yóò ti máa sọ àwọn èèyàn nínú anabi ni dọ́lù wà ọ̀bọ̀lù wọ́n sọnù ó sì máa sọ àwọn èèyàn nínú ìbéèrè arákùnrin yẹn wọ́n sọ fún pé àá orin o lè máa kọ àmọ́ orin rẹ ni kó o máa kọ orin tó dáa kódà àwọn ọlọ́dẹ káyà tọ́lọ́tò ṣọ ara sẹ́ni tó kàn dùn yẹn ni pé àwọn èèyàn tó tó máa ń sọ̀yà Quran ò ní padà sí ọ̀dọ̀ àwọn sàhábà tí ànábì yìí kọ́ ní ìtumọ̀ àyà yìí kódà tí yẹn bá jẹ́ni tó ti gbọ́ lọ́wọ́ gan tó epo mọ kéwú ìtumọ̀ yóò kílẹ̀ sí yàn ìkànnì ọ̀hún sọ pé ọlọ́run ní pé wọ́n ṣọ ẹ̀rọ yẹtẹ́bi ìhùn mùkà òun ẹ̀jẹ̀ ẹ̀wù bíi táyà ń sọkọ bẹ̀rẹ̀ on alùnàbí okùn alàmẹ́sànà zẹ́lẹ̀ ṣẹ̀yàfín olùwà ni ẹ̀jẹ̀ kí sọ fún yín ǹjẹ́ màá wọ́n tí èṣù tí máa ń jòkó tì ṣe pé abésùjòbì ni wọn àwọn àtẹ̀sùnẹ́jọ́ ń gbé onítànẹ́sàdà ẹ̀rẹ̀ kúlẹ̀ àfáàkín àti èṣù máa ń gbé pẹ̀lú àwọn àfáàk àwọn tó bá ń jẹ́ òpùrọ̀ àfíìm ẹlẹ́ṣẹ̀ bàbá bá ń tún àfáàkín yẹn wọ́n ní káàkiri àwọn tí máa ń wọṣẹ́ àwọn àwọn tó máa ń wọ ìpẹ́ tó tọ́mọ̀ ń wo ifá tó ń wo gbogbo tọ́mọ̀ ń wo káàkiri yẹn tó ń wo tẹ̀síbá fún yàn èṣù wọn jòkó sí wọn. asim ẹni tó bá ẹlẹ́ṣẹ̀ wọn na sọmọ ẹ àwọn èèyàn wọn lọ lè ń gba ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn èṣù wà hún kẹrì ìbò òkúrọ̀ sí ni wọn ọ wá tún ni wọ́n ní yẹtẹ́bì ìwùmùlùkọ̀ ọ̀hún kódà àwọn tó ń nù nínú ẹsẹ̀ tẹ́ sí ìdààmú bá wọn nílé ayé tí wọn mọ táwọn ó ṣe àwọn náà máa ń fọ́lù káàkiri ọmọ ẹgbẹ́ lábẹ́rẹ́ ọkùnrin báyìí yóò ṣe aṣọ yóò fẹ́ wọn kọ́ káàkiri ni ọmọ kọ́ káàkiri wọn ní alam tara annahum fi kulli wadin yẹ ìmọ̀ ẹ̀yìn irú wọn ní kí gbogbo bí tí wọ́n bá ti wà bá gbogbo ààyè wọ́n mọ̀ dààmú wọ́n mọ̀ dààmú ọpọlọ ara wọn ni wọ́n ní dákẹ́ wọ́n mọ̀ fìdí náà káàkiri ni wọ́n ní wa ẹnu yẹ kúlú náà mẹ́lá yà àmàlù ntí wọ́n lè sọ ntí wọ́n lè ṣe ni wọ́n mọ̀ sọ àbí wọ́n láyẹ̀ fọ àlè ntí wọ́n lè ṣe ni wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ sọ àwọn ṣèkínní kan àwọn ṣèkínní kan wọlé sókè lílẹ̀ wọlé ṣèkínní kan wọlé gbogbo irọ́ burúkú ọmọlọ́lá ni ọmọlówó ni ọmọ oníkínní kan ni gbogbo ntí wọ́n mọ̀ rí wọ́n mọ̀ sọ nípa yẹn olúwa ní illal ladhina amanu wa amilu sọ̀rọ̀ àwọn tó lè bọ́ nínú àwọn olórin yìí ẹni kí gbogbo ẹni tó bá ń jó lórin ntọ́nà ń sọ nípa wọn nìyẹn pé ẹni àánú ni wọn àwọn ẹni àánú ni wọn máa tẹ̀lé wọn ẹ dákun ẹni tẹ́ni àánú ń tẹ̀lé omi pé òun gẹ́gẹ́ lólórí olórí àánú nù ọlọ́wọ́n ní àwọn tí wọ́n bọ́ mbẹ́ illal ladhina àfọwọ́tọ́ bá ti jólúgbàgbó òdòdó wa amilu

tí ẹ̀tì ẹ̀rí náà tó burúkú jù láyé àwọn oní àwọn onífújì ni ṣe rí àwọn oníjùjú àwọn onífọ̀ ẹ̀rí páwọn èyí débi ọ̀rọ̀ ẹ̀sìn fún èyí débi ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ tẹ́ bá lè wú àwọn oníjùjú àwọn onífújì lájọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀sìn wọn láwọn ọmọ ní àwọn orílẹ̀ yìí nìyẹn ṣe ìta bẹ́ẹ̀ kuli walawo alamuta sira alamutara keba kinikan yaasi kinikan nti wọn fi ṣe tó ike erigun wọn ní agbára kan kí wọn fi kur'anu kí wọn fi kur'anu kọrin àwọn oníkújì ni kọ́lá yìí tí ọmọ kéwu nu wọn tí ọmọ kankan yóò tá a wá ọ̀nà bó wọ́n ṣe máa ya ike wọ́n tàn ọ́ ní o fún ọ̀tún tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún ọ fún ọ̀tún ń jẹ́ ọ̀rọ̀ fún ọ tó ọlọ́run bá ní àwọn tí wọ́n bọ̀ nínú wàhálà yìí ẹ wà tọ́lọ́ ní wàhálà àìs innal insana lafi khusr illa alladhina amanu wa amilu sọlẹ̀ àwọn tí wọ́n yọ kù nínú kóṣìrì nù ìwà tẹ́sí lára wọn lélẹ́yìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni orin kíkọ tó èèyàn máa ń jìnnà tó ní kíkọ ni ẹ̀hẹ́n mò ń kọ́ lẹ́ẹ̀kan ara ń tọ́tọ́ máa ń ṣe kó lóun náà ni pé ìdọ́ ẹtùlmán wọ́n máa ná owó ìnákúnà fún wa wọ́n máa ṣoògùn olórin ó ṣoògùn pé ká máa wá náwó fún un ká máa fi owó ná fún un ẹ olórin ó lu tí tó ti bí etí rẹ̀ ni ń dirí tí kò dirí wọn mọ́ ni lọ́wọ́ ní òtún ní òtún lóhun kan ìjó tó wọn bá ń kọrin ṣé kò ti ṣe yíwù náà mọ́ ni ṣe orin kíkọ ọ̀nà mẹ́ta ni orin náà ni wọ́n kà máa ń pè é orin tí wọ́n bá kọ síta ẹ̀wọ̀n níjẹ̀jọ́ nípa akọrin kan ní pé inni láàbàcírò àlùmọ̀gàlẹ́nu ìnùdẹ̀ ìrẹ́ rìkàbù hàlámùdẹ̀ ìrù orin náà nù ẹni tó bá ti gbọ́ yóò fi mọ̀ pé òun ó ti yàtọ̀ sí ọ̀rọ̀ lásán irú yẹn nísìnyí orin tó dáa ni irú ẹ̀ ní làbíj tí ànábì gbọ́ fa ànábì ọba làbíbi yẹn láyé ẹnìkan wá ní làbíbi sọ pé ala kullu shay'in ma khala Allahu batilun wa anna wa kullu na'imin la mahalata za'ilun ànábì ní káyì lillahi darul qa'im gbẹ̀ntọ́ kọrin yìí orin rẹ̀ yìí nítumọ̀ tó ṣí ń dọ́dún wọn kọ́ fàánẹ́bí tánẹ́bí ni orin yìí nítumọ̀ ṣé wọ́n lùlù sí ni orin bí wọn bá kọ tó jẹ́ orin kan ṣí tí ń kọ́ ìgbà náà làwọn kọ́ ní tẹ́lá ti kó lé kí wọ́n kọ́ wa ní kékeré wọ́n ní qawaid al-islam khamsun fa'lami ma ja'a fi an-nas al-hadith al-muhkam awwaluha at-tawhid was-salatu ثم القيام بعده الزكاة orin nìyẹn ẹ̀dá kò síjọ́ làwọn kọlu kiri bóyá ìyẹn ti dá tó tó jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ tó ìjọ́ ó ti di dàkúdà bẹ́ẹ̀ wá ní tí ẹ bá wá ń kọ orin tó dáa náà ẹ orin tí ò dáa ló wá ń kọ ọ wá lùlù sí i òun kọrin aṣẹ́wó níbí orin àwọn làbíkà tí wọ́n ń kọ nílọrin làbíkà àwọn batimolúwa sí orin wọn tó máa ń kọ dáa àmọ́ wọ́n lùlù sí i wọ́n ń fẹ́ lùlù sí i dẹgbẹlẹgbẹgbẹ dẹgbẹlẹgbẹgbẹ dẹgbẹ àwọn mẹ́fà pàtẹ́wọ́ ntó sọ́ọ́dún orin burúkú tí ọ̀dà nù kò yá fà mí gbogbo tó bá ti wá ti di gè náà ṣẹlẹ̀ tó bá ti wá ti wọnú gè ti music ti wọ̀ ọ́ so ó ti di haram nínú Islam ẹ gbọ́dọ̀ máa ṣe é gbọ́dọ̀ sọ fún wọn bá a kú nam ẹlẹ́kẹta òun náà ni orin tó ń jẹ́ orin orin rẹ̀ làkọ́kọ́ àbí tí wọ́n lùlù sí orin rin wọ́n lùlù sí orin bú tó lùlù sí orin bú ẹ̀hẹ́n orin bú tó wọ́n lùlù sí irú ẹ̀ làwọn olórin àwọn tó kọ gbogbo kìíní yìí so àwọn tó àwọn ń ṣe islamic singer náà ẹ̀yin náà mọ̀ wọ́n ẹ̀ àwọn kí ló máa ń pè wọ́n náà ẹ̀ sàwùjí òbí rere kìíní kẹ̀kẹ́ǹkan gbogbo àwọn yóò náà wọ́n bọ́ sínú orin rere tí wọ́n ń bìlù sí tó jáburú. torí ẹni gbọ́ gbogbo aburú tí àwọn ilé àwọn pàṣọmọ ń sọ̀rọ̀ ẹni gbọ́ lọ́dọ̀ tó àmọ́ níbi gbogbo kíní sọmọ lókè náà kò kankan náà ni wọn. kódà tí wọn náà tó lè burú tó láwọn tó ké wọn fi kọrin wọn ké kò níbi owó rẹ̀ bí ká ti lọ òun náà ni ipe anabi nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni ìdọ́ àìsílù mẹ́rin àwọn olórin olórin ti dìnnà síbẹ̀ rí owó bẹ́ẹ̀ barista ńgbà tó kú ẹ̀rí ìyàwó tó lónìí ni ó wọ́n ó wọ́n ṣé wàá rí irú ẹ̀jẹ̀ tó rẹ̀ káwọn fúnra wa ní tí ó jẹ́ àbáyọrí dáadáa bàbá kan náà ń bẹ lọ kọrin gbàgbọ́n lọ ẹni ní ilẹ̀ Yorùbá láríwájú láríwájú ọlá títí kan náà lọ́kùnrin àbáyẹn láríwájú adépọ́jú ẹ̀wù kẹfà tí àbáyẹn kọ́kọ́ ní kọ́kọ́rin tó mọ̀ ń lù lù sí ewu náà ni ó ó sì mọ̀ lù lù sí ìgbà tó yá ọ̀rọ̀ à ń já àwọn kìnìún yẹn kù díẹ̀ díẹ̀ kò kò lù lù sí mọ́ ìgbà tó yá ẹ̀bí ẹ̀rí níbi níbi orin náà ni tó bá jáde tó bá tó kọ orin fún ẹ̀kọ́ tó ní ìtumọ̀ ni tí ó sì lòdì sí báwọn náà kọ́nà tó wọ̀ fẹ́ ló bá lù ú tuntun tó burú dúró orin yẹn òun ni bí àwọn ewì tí ò ní ní ìlú nínú kò sí tó bá ti sọ fúnfọ níbẹ̀ tó tó burú níbi irú yẹn. náà bákan náà wà á ń kéèlè wà ká wọ́n wí wọ́n sọ tí ò sojú yẹn ẹ̀ṣẹ̀ lára yẹn kí ọmọ fúnyàn ní ọmọ tó tó mọ̀ nípa rẹ̀ kí wọ́n sọ ní ìjẹ́nu ní kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ pàtúmọ̀ tó ń sọ ní ìfihàn kó wá jẹ pé ìyìn yóò rẹ̀ nǹkan sọ kí ló wà fúlà lọ tó o burú kí ọmọ mọ ìdí ọ̀rọ̀ kí o sì mọ lọ́dọ̀ ibi káàkiri kí ọmọ kí ọmọ sọ kí ló wà fúlà lọ tó o pè ní ìdí òfófó gbà yẹn. وهنا نقل الكلام على وجه الاستفسار في مزلور اكري لا تجي شيء في بعدين لا تجي دواء على كلام وجه نعم شلا لا في لام في مشوا ولا من نعم باب لعن الله من لعن والديه لعن الله من لعن والديه حدثني عن قلوب مظلوم حدثني عن قال أخبرني شعبة عن عقيل بن عبد البلة عن أبي الزبير قال سئل علي هل رأيت النبي صلى الله عليه وسلم بشيء بشيء لم يخلقه به الناس كافة قال لم أخبر رسول الله صلى الله عليه وسلم بشيء لم يخلقه إلا ذات إقراره شرعا وترتيبا فإذا بك مقول لعن الله من ذاك غير الله لعن الله من فرق إلى الله لعن الله لعن والديه لعن الله من نعم باب بقنا نترجم يوني لعن الله من لعن والديه يعني كي الله يو بجنا سكين làánà yóò máa bá ẹni tó ṣe pé man la'ana walidayhi ó máa ń ṣépèlé àwọn òbí rẹ̀ tí wọ́n ti máa ń ṣépèlé òbí rẹ̀ tó haddathani Amr bin Marduk قال أخبرنا شعبة عن القاسم بن أبي بزة عن أبي تفيل قال سئل علي تفيل أبي تفيل ni wọ́n bi ali bin abi talib nípa yẹ alukọ́sọ́ fún nàbí yìí sallallahu alaihi wasallam bi shay'in wọ́n ní jẹ́ ànábì yìí sọ̀rọ̀ kan fún yín yàtọ̀ tó fi ṣàyín lẹ́tà kí ló tó ń bèrè lọ́wọ́ ali òní kí wọ́n rí pé ali ó jẹ́ ọ̀kan ní àwọn ará ilé ànábì sallallahu alaihi ó sọ súnmọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ìjọ́rọ̀ kan bẹ lẹ́rù yẹ kó sọ bí iná sẹ́kàáfà tí kò sọ fáwọn èèyàn kankan tó gbẹ̀yìn nìkan ló dá sọ fún ṣẹ́kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí pé àwọn ọ̀rọ̀ mẹ́tọ́ ṣe pé àwọn tí wọ́n súnmọ́ yẹn ni wọ́n mọ̀ àwọn ará àtàwọn ní mọ irú ọ̀rọ̀ yẹn ó ní jáde fi lé irú ọ̀rọ̀ yẹn kọ́ níbi ìwọ̀n yà ti mẹ́lẹ̀ pọ̀ sí mùsùlùmí kúrò àwọn ní so níbi wọn ni wọn sọ pé máa fọ́tọ̀ náà rọ̀kúrò wọ ìtọ̀lọ́ ìtọ̀lọ́ ìṣe ìdí lẹ́mìí kó sọ bí iná ta ní ọ̀nà bí òní ọ̀rọ̀ kankan tó sọ fáwọn tí àwọn olùkọ́ àdùbí ọ̀gọ́ tí ó sọ fáwọn èèyàn ilẹ̀ náà ti kẹ̀rọ bí sẹ́yìtì àti gẹ́gẹ́ tí mo fi jọ́ sínú akọ ìdání ilé tó ń ti ìdásílẹ̀ jẹ́ akọ lóun jọ́ sí ní kàtúbẹ̀ẹ́. ثم أخرج صحيفة ورافعه بكري كجاري لكي يراجعك كما يقول وقوتي كواسطة فإذا فيها مكتوب إذا قلنا لكي لعن الله فلا نجني دين الله ربا من ذبح غير الله أن أنتم بانتوك فلتكي شلون يعني كي يقطع ẹran àbí ọ̀rọ̀ kúnmí àbí màálùú àbí ewúrẹ́ àbí ayé kó wá jẹ́ pé ọlọ́run kọ́ lèèyàn pa fún lèèyàn pa fáyé èèyàn pa fáwọn àgbàlagbà bí ẹran àgbàlagbà lélẹ́yìí tó ẹ̀dẹ̀ ti dàrá fún ọ tó tẹ́bá ti pa tán ẹ̀gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ àbí tẹ́bá ti pa gbogbo nǹkan nù rẹ̀ ẹlòdì kò tó rí àtọ̀ ní ẹ̀gbọ́dọ̀ bọ́ kàn án tó ìyẹn pẹ̀rọ fún ẹni tí kì í ṣọlọ́run tọ̀nà mẹ́rin náà lè lọ ní pẹ̀rọ nínú Islam ló kọjá fún ọpẹrẹ léyà ló kọjá fún ọpẹrẹ àdáyà ní hajj òdì méjì ìkẹta ló kọjá fún ọpẹrẹ tó fi ọmọdé kọ òdì mẹ́ta ìkẹrin ní pé ọbẹ jẹ abẹ́fẹ́ jẹ ọbẹ ta ọbọtàbẹ ọbẹ jẹ ọbẹ ṣèyàwó àbẹ ọbẹ jẹ náà ni ọbẹ ṣílé àbẹ ọbẹ jẹ náà ni tó gbogbo tí o bá ti di kálẹ̀ lọ àwọn kí a tàdúrà kan àbí orin nìkan bá ní ká pẹ́rán tó ẹrẹ bọ́ọ̀lù dàbùṣù lẹ́gẹ́ yìí la àlejò ní làánù ọlọ́wọ́ máa bá ẹni yẹn ẹni yóò jìnnà sànù ọlọ́wọ́ gan aláwọ̀ sọ́nù àlejò tó ní làánù ọlọ́wọ́ man saraqa manara al-ard nínú sọ̀rọ̀ bìkọ́ ẹ̀ mùsùlùmí làánù ọlọ́wọ́ tó anẹ́tìlẹ̀ tó wà lọ́dún yí àlà ilẹ̀ oyin ilẹ̀ ńlẹ̀ lọ́dún yìí kù má díẹ̀ tó kọ́lá bá ti kó kékeré báyìí anẹ́tìlẹ̀ yẹn wá dùn ọlọ́run yẹn ìyẹn wá kó wọn kí náà kíkẹ́ ọlọ́run tó tí ẹ bá jọ ń ṣe fanfa lẹ̀ ó dá kó dé kéèyàn ó yàn ọ níbi ilẹ̀ ju pé lọ́yẹ̀ lẹ̀ jẹ náà sọ òun tẹ́ǹtẹ́ bá jọ ń fà ní ọ̀rọ̀ lẹ́wọ́ ẹ̀rọ ajíkẹ́ nìyẹn ń yàn jẹ́ tẹ̀lé náà lájú ìbẹ̀rù ọlọ́run ni a ah, èmi náà níyàn jẹ́ tòun ká gbọ́dọ̀ wà ní inú balùwà kọ́ ọ̀rọ̀ lẹ̀ sálẹ̀dì tó ń parẹ̀ ó lè gan tò mọ̀nàrún arúgbó mọ̀nàrún adìyẹ kékeré ní sọmọdé ń sáàmì ilẹ̀ bóyá èèyàn mọ̀mọ́ èèyàn tó síwájú kó ba lè kulẹ̀ rẹ sí àbí oṣù sẹ́yìn kó ba lè rí lórí lẹ́bùn tó ìdínà ọlọ́run yẹn wá bákan náà ibi tó ń jẹ́ wájú ìṣe àìjẹgẹrẹ lè tàbí ka ìpè láàánú ọlọ́run bẹ́ẹ̀ láàánú wájú dẹ́yìn ìdínà ọlọ́run mọ̀ bá ìdínà sí kẹ́ yọ̀ mọ̀ ṣẹlẹ̀ sí ẹni tó ṣe pé ó bá máa ń làánà òbí rẹ̀ máa ń pẹ̀lú òbí rẹ̀ tó àpamọ́ wọn sọ pé lílàánà òbí yẹn ó máa ń jẹ́ pé láàánú ìwà àlẹ́ yìí kọjá ìfìdá àyè ìtìdá ẹ̀rì tí kò kankan ló ó dìdì kọ̀m̀pútà wọn gbé rẹ̀ tó bẹ́ẹ̀ lọ ṣe nǹkan tó dùn fún un kọ́lá subhanallah ìyá rí ọmọ mi tí pé ń lọ òbí rẹ̀ ń lọ òbí lọ ń lọ òbí wọn ní kí ló dé ó ah, tó kátó wá ní pé ìlú ọmọ mi tó bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ báyìí kí wọn bí fifteen thirteen fourteen pàtàkì jùlọ àwọn ọmọ obìnrin kékeré wọn àwọn ìyá ló fà mọ ní ẹ òbí náà wọn ti ń lajú kíkẹ́ ní ìlú rẹ̀ lajú tí wọn ti ń wú òbí rẹ̀ lọ́rùn sọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí ó burú náà tí wọn ṣe ló gbà báyìí tòun náà ní kéèyàn bí ti kọjú tó fi hàn àbẹ́lẹ́ ní kí wọ́n tó ń kanlẹ̀ àwọn òbí ìsìn tó dá fún jẹrẹ àwọn ènìyàn ẹgbẹ́ tó kálí fún jẹrẹ fún mi lẹ́jọ́ ẹ̀ tọ́yọ̀ ẹ̀ tó náà ẹgbẹ́ ẹgbẹ́ èèyàn tó ń bèrè bí ọlọ́run fún inú ọlọ́run sọ pé nǹkan kan ti ọlọ́run fi ń bínú èèyàn tó ń wà lè fún jìnnà tó ẹ̀rọ bá ti kà ń jẹ ní ìgbésọ́dà kó fi ṣẹ́yìn ìwọ lọ rí nǹkan yẹn rò gbọdọ̀ pàtì díẹ̀ ojú òkú bó tọ́ náà ní tó dínà lòdì o wàlúwà ìdí òsì tọ́ ní tó dínà lòdì tó ti wọn ẹlòmíì náà tó dìgbà bá tó kalẹ̀ òbí olóbi ni ó ti wà tó sì máa ń tọ́jú lẹ́nu ogún lòdì jẹ́mọ́ náà wọ́n kọjú sí ẹbí ọ̀nà ó sì kọjú lẹ́nu ní ìfẹ́ ọ̀ tó onáyẹ̀ tó gbogbo tó bá fún yẹn èèyàn gbọ́dọ̀ sọ pé èébú ìbínú ìkórira náà lọ́kàn fún yẹn pẹ̀lú òbí yẹn so bákan náà wọ́n tún máa ń sọ pé láàánú ìwà ìdẹ́yìn wọ́n ní tẹ̀sán búbẹ̀lì tó ṣe pé ìwọ ló fà á ìyẹn náà burú tó bó nìyẹn ti máa ń ṣẹlẹ̀ ó pọ́n lọ́rí gan pọ́n lọ́rí àbí kí n sọ pé ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá máa ń ṣe ó pọ̀ tèkó jẹ́ pọ̀ jù wọ́n ní kò ń dákú bàbá ẹ̀ ń dákú bàbá ẹ̀ ah mi jẹ́ sábà gbọ́ yóò lọ́rí ìkúlù yóò bọ̀ nítorí wọn sọ̀rọ̀ níbi yóò pa ya rẹ̀ yóò bẹ̀ mẹ́rin yóò bẹ̀ nìyá rẹ̀ àbí kan yóò bẹ̀ àdìyá rẹ̀ gbúdọ̀ ọ̀sẹ̀ báwọn amọ́dẹ́kọ̀ sẹ́mi bá nínú bàbá ẹ̀ ló bá ní ah, ara mi ti sọ kìdì kébì òun náà ni ah, tó o dúró ẹ̀sìn máa ń ṣe báwọn torí bó ṣe ń wú àbọ̀ bàbá yẹn bàbá rẹ̀ ló ń gbúmọ́ nílé ìyẹn ń wú àbá yẹn bàbá yẹn ń ṣépè nílé o tó wọn náà ń pè ní láàánú wa lẹ́yìn sàṣàbùbà wọlọ́pà tó àbí ó jẹ́ lọ́dẹ gbọ́ fún bàbá lọ́mọdé náà wá dìde wá ìwọ wa bú bàbá rẹ padà ìwọ tó tó tán bú bàbá rẹ ìwọ náà lọ fà á tòyẹn wà nínú ọlọ́wọ́ bá nìyẹn tó anájú ká jẹ́ lọ́dẹ gbúrú àwọn kan náà kí wọ́n jẹ́ mùtẹ́lẹ̀ ayé wọ̀lẹ́ àwọn tó mẹ́jẹ̀ tí wọ́n lọ́kọ̀ mọ bẹ̀rẹ̀ yìí ní ọkàn mọ́mọ́ yìí ní kéde ìlú pẹ̀lú bàbá rẹ̀ àbí màmá yàn àbí kéwòn fún yẹn ló sì ṣe sábà gbàtà gbogbo wa bú òbí yàn àbí wà ní ìrẹsì yẹn máa ń wù fún àwọn akọ́dọ̀ ní bàbá rẹ̀ ní ẹ̀fí ọ̀rọ̀ rẹ̀ sí bàbá rẹ̀ lé inú yẹn ló sọ̀dà sọ ẹlẹ́kẹ̀rin àbẹ́bí lánàá ànábì ní ìbínú ọlọ́run ìjìnà síkì ọlọ́run yóò máa bẹ́ ẹni tí ó bá ń kó oníbídíà mẹ́ṣídẹ̀ aládàádálẹ̀ gbogbo mọ́ra ń dáàbòbò oníbídíà ń dìbẹ́ ń di ẹ̀tọ́jú oníbídíà tó bá ti ń bu oníbídíà ojú rẹ̀ ọ̀pọ̀n kì í ṣe pé ojú rẹ̀ ń pọ́n nípa pé ah, ẹ mọ̀ ní kọ́kùnrin yóò sọ̀rọ̀ ju báyìí lọ́mọ́ ibi ń sẹ́ni pé ọ̀fẹ́ tí wọ́n bú ni sẹ̀gbẹ́gbà lójú ọ̀lẹ́ sọ pé kí ni wàhálà yẹn tí wọ́n bẹ́ẹ̀ máa ń báyọ̀ sọ̀rọ̀ báyìí tó pé kó fẹ́ ló mẹ́ni pé ọ̀fẹ́ owó láti rí ẹni yìí láti rí convince náà ni. sàwọn tó wá ṣe pé ọ̀fẹ́ ti lẹ́nu ẹni pé ẹgbẹ́ talọ́wá dá náà talọ́wá dá. so ibi làwọn bá ti lórí àti pé alásùlù fi tàwọn ẹ̀rọ mọ̀lẹ́mọ́ ẹ̀ pé ìbò ní bídíà lò ìpínlẹ̀ rẹ̀ ní kíkẹ́ lé ma tẹ́tẹ́ bá ti pè é lórí bídíà ẹni tó ti establish ara rẹ̀ lórí bídíà ní ilé báwọn kìí ṣe ẹni tí ń tẹ̀lé àwọn ní bídíà tó ń rẹ̀ kìí ṣe kí táwọn yíò rọ̀ís mu'assis al-bid'a tó kó gbẹ̀gbẹ̀ ní ohun champion bídíà yẹn àwọn gbẹ̀gbẹ̀ lórí ní ṣéètì bídíà yẹn gbẹ̀gbẹ̀ olókùn ọdẹ ti ṣe àbídíà wọn tó yú هنا اللهم إلا إذا وجد صارف يصرفه عن ماذا إلى إلى إلى إلى إلى إلى إلى إلى التساؤل so في كل وقت يوجد تبالي مهمة تبالي كما باب أكو جديد كل قرار جواله كل الله تيار فكان يقول قومي أنا أكو تيار أنا يا رب الله لو كان يمكنني pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo nǹkan ló ní àṣà ló ní òṣèlú oníbídà tó bá ní ṣáúkà nínú ìlú pípẹ́ tẹ bá dákọ̀ lẹ́ báyìí ọ̀n lu ẹ̀wọ̀n lọ kọ́lá ẹni tí ò ní ṣáúkà ibi tí ìjọ ibi tí nǹkan dé sí ojú làdé lónìí oníbídà tó ní ṣáúkà gan ìyá ti ń jẹ wọn tó bá lọ lè bá ẹni tó tó fẹ́ ṣe sọ́kọ́ ó jẹ tó fẹ́ sọ́kọ́ ó jẹ ìyá wọ́n mọ̀ lúwa yín náà jákèmọ́nì bó ṣe lẹ́nu tó wọ́n fi omi òfin wọn fi fún ní ọrùn báyìí àwọn tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ òfin wọn fi fún ní ọrùn ẹ̀yìn alájí adépọ̀jù ẹ̀yìn tí wọ́n ṣe akadìpọ̀ ẹ̀hẹ́ ẹ̀yìn yusuf adépọ̀jù tó apá yẹn fún ní ọrùn ẹgbẹ́ ló padà bẹ apá yẹn lábẹ́ òkúta òfin ọbẹ̀ wọn ọdẹ wọn bínú wọn bínú ní ká yẹn ju pẹ̀lẹ́pẹ̀lẹ́ à tẹ́lẹ̀ mo tọ́ fún onímúra sí àwọn alọ́run onímọ̀ bú mọ̀ bú wa àní ẹ̀ka bá ti fura wa àmọ́ àwọn tó kọ̀ yín lẹ́kọ̀ọ́ tó rà láká ìfún yín ọ̀hún àwọn ọlọ́wọ́ tì yín jù ó ti ti rí àwọn ènìyàn lọ ó ti rà láká ìfún yín bí tí mo ti ń lọ ní pé kó wá jẹ́ pé ẹni tí wa sọ̀rọ̀ ní ẹni tó wá jẹ́ pé náà ló wá ń bu àwọn oníbíbí àgàràgàrà nítorí pé kò ṣàwùkà sàn ni wọ́n pẹ́ ní kíni ẹ̀yọ́ wọ́n pẹ̀lú nọ́mbà lága prison ló ń pè bẹ́ẹ̀ tó kọ́ àwọn bú ọkùnrin kìíní kan lágbájá kó máa bú kọ́ máa à àbẹ̀tọ́ bá wò kọ́ náà ni yóò ti já wọlé já wọlé ilé ti já wọlé ní ọkọ̀ ọ̀gá dàpọ̀ bá ti já wọlé tòṣó ni kọ́ máa ní ẹ̀ti já wọlé náà òun ni wọ́n ti ẹ̀ bá ti já wọlé bá nígbà wípé kìí bàbá tó ní sẹ́ni máa kó sí àwọn ẹlẹ́nu ọkàn tó kẹwàá wọlé bàbá àwọn ọba wọn lé lójú òkú wọn wọn wọn wọn wọn wọn wọn wọn lé lójú wọn ẹ kíkìlá ẹja tó lè dì mí kó káwọn bá ká wọn ní yàtí àmì ẹjọ́ pa wọn mú sọ́mọ̀ pé ẹ̀hẹ́n sùúrù wọn tó bá rí báwọn mọ́tò yóò ṣe níta àmì pẹ̀lú wọn sùúrù lè lo ṣídà ẹ̀ torí pẹ́ الشدة أنا الأصل في التعامل مع المبتدئ ولا العنكري لعن الله من آوى مفقتا وطبعا كون بدا مرا هم باشي هم باقو pẹ̀lú rẹ̀ هم دا بوبو ẹnjọ́ ń ṣe ẹnjọ́ ń papọ̀ níbi bídíà tó ìyẹn náà ń wá jùlọ ọlọ́run tọ́n kẹmẹ́rẹ̀ rẹ̀ yìí náà ni Ali ibn Abi Talib radiyallahu anhu náà ló ní ànábì sọ fún un tí òun rò pé bóyá àwọn míì lè má gbọ́ ọ̀rọ̀ yẹn fẹ́ẹ́sì kò gbọ́rọ̀ yẹn lè kì í ṣe àkírí kankan kì í ṣe àkírí tó bí àwọn afáṣe ṣàlàyé yẹn pé àwọn ṣíà inú tó yẹ kí wọ́n mọ̀ ipe kò sí ọ̀rọ̀ àkírí kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kìláfà sọ pé ànábì bá sọ fún àìlì ni àìlì ó sọ pé kódà ọ̀rọ̀ bá ànábì sọ fún mi ni pé èmi ni kí n jẹ́ khalifa direct lẹ́yìn rẹ̀ tó àdìsí mẹ́ta àfàmọ́ ń lò láti fi hàn pé àwọn ṣíà yẹnì wọ́n rọ́ìn wọ́n sínà lérí ìmọ̀ ko pé Abubakar Siddiq ẹ̀lẹ́tọ̀ sí kọ̀lẹ́fà lẹ́yìn amẹ́lẹ́tọ̀ lọ́wọ́ ìfẹ́lẹ̀ hádà wàsílẹ̀ lọ́wọ́ ọ̀la Muhammad ibrahim ali muhammad náà bẹ́ẹ̀ lọ́wọ́. Thank you. نعم أقل أعتبار كيف نقول أبانا لنقى كيف عثمان كيف يقول دابا لكم دابا àwọn ìfi oṣù wọn ju àbí tó ń dé ìsì nínú ilé àpàlàkà tó lé bẹ́ẹ̀ náà ló ló kó kò dáa kò dáa kó làwọn fáwọn mi máa dé tó wá ń jẹ olóko bàbá yẹn gan cái đám này nó pé bàbá yẹn ló kọ bàbá yẹn cái wọn mọ cái ìṣe tó mọ́jú pé bàbá yẹn gẹ́gẹ́ tí wọn á pè cái òkò àbí bàbá yẹn tí wọn kò ní pọ̀ ọ̀dà ọlọ. Náà. Okay. À, náà tí ọlọ́run fi ṣẹlẹ̀ ìfà ni wọ́n sọ wípé àwọn ọ̀rọ̀ tí ànábì sọ fún ṣẹlẹ̀ ìfà tí àwọn èèyàn ń kọ́ fẹ́ẹ̀rì tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kíkàn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùnáfík náà ni tó níwà àwọn ẹ̀jẹ̀ bùkà ànábì sọ ọ̀rọ̀ kan fún un láti ojú ayé náà wọ́n ti mà kí ànábì sọ ọ̀rọ̀ kan fún kí àwọn àgbà pé ó lọ àwọn ọmọ ká nàbí sọ ọ̀rọ̀ pé àwọn mọ̀lẹ́bí kà nàbí káwọn fún ó mọ̀ ọ̀rọ̀ nípa tó sínú ìsínlẹ̀ ìbálẹ̀ dáhùn gbogbo àyàwó ká máa wá já náà ìjọ tó wá dá lóhùn pé kò tó kọ̀rẹ́ mẹ́ ǹtọ́ alhamdulillah òun ní ìpínlẹ̀ àtòjú ayé àtẹ́jú náà sọ̀rọ̀ fánàbí sọ àwọn ọ̀rọ̀ yẹn fún un tó fẹ́ pé sọ ibùsùn ìfúnilá ìlú ọ̀la ọ̀la mọ̀ọ́wọ́ àtúbọ̀rọ̀ yìí mo fi náà sílẹ̀ ní pé nípa ti ẹ̀rọ ńkọ́lẹ̀ láyé láyé ọwọ́ ẹ̀ àá èyí wọ́n lè ṣe àṣírí ẹ̀rù kó sọ ọ̀sọ̀ ìdí ó ní fàyà tẹ̀kìlì káwọn yóò wá ti fẹ́ tí wọ́n wá ní fẹ́ lọ ẹ̀ṣẹ̀ sí máa wọ́n fẹ́ máa sákó ojú ọ̀dà máa di pé Thank you bẹ́ẹ̀ ni tí wọ́n nápa nábì láti ju ayé ànábì ló ń bọ̀ ìtẹ́sí mọ̀ ni pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé man salla alayya sallallahu man salla alayya marra sallallahu alayhi ashara sallallahu alayhi. tó délé iná ọ̀rọ̀ yẹn ni ìjùmọ̀ àwọn sàábà ni kò sẹ́nìkan tó jáde lọ́ta tó takò ọ̀rọ̀ yẹn rí ẹ̀lẹ́mọ̀ mọ́ nínú síra fún wa tọ́ ẹ̀rùkútà náà balẹ̀ kọ́ra rasúlù lọ́wọ́ ìsọ́lọ́wọ́ àlẹ́yìí wọ́sọ́lọ́m tó gbọ́ àwọn ìjọba yẹn àwọn oníbíjà àwọn ń béèrè báwọn náà tún ìdí ìtẹ́kùn ń béèrè kí n gbà kan láti fi pe ìsáàrò ṣubúhàn ṣubọ̀ sábà tẹ̀sí pé kan ìjìmá tí kí wọ́n bá yé ìyẹn ìpinnu kúmọ rẹ̀ kí ìjìmá àwọn sọ̀rọ̀ bá mọ́kí máa ń wí ni tó sábà dápọ̀ àmọ́ tí wọ́n bá fẹ́ sàkàlà tó fàlẹ́ tó lọ sọ́lọ́ láti bọ̀ ní àwọn oṣù. ẹ̀rọ ni wọ́n pa ọgbẹ́ ní wọ́n sọ pé ìmọ̀ ìṣáàfì látàlá tó tọ́ mọ̀ kọ́lá kéèké ìmọ̀ ìṣáàfì kì ìmọ̀ ìṣáàfì tó jìnà wọ́n ní àlè ní wọ́n ní wọ́n rún àwọn ọ̀nà ìlú ànẹ́bì pé ànẹ́bì kọ́ akú láti lọ sàlátù táwọn táwọn ìwà akọ́ta ní wọn àjòkó tó àwọn ọ̀rọ̀ àsàlátù ní ìfà ànẹ́bì tó ń lọ́gbà náà ní tó ń sẹ́lẹ̀. bẹ́ẹ̀ni tí ẹ sọ ẹni ń jẹ́ bóyá àwọn afá àgbà àgbà àgbà afá wọlé rédíò àkàn ó sì jẹ́ àgbà láàrin wọn títí tó bá sọ fẹ́lú mi gẹ̀ pé lágbájá tó kàn dákọ̀ rẹ̀ ó gbé a ah, kí náà ló ń dákọ̀ báwọn kó ló lè nàyà tó sì nàyà fúlì tí wọ́n nàyà fúlì tó tó kódà òun nìkan kó ló tún nù ayọ́kọ̀ bá dùn náà ó gbé a. Ah, tẹ́wọ̀n tí ọ̀sẹ̀ wòlẹ̀ náà mo lọ àfa àwọn onírú ìlú ìkọ̀ kàní ẹ̀ yìí ti níyẹn à mo ní ẹ kí kí náà lọ báyìí báyìí báyìí ẹni yọ lọ́kùnrin wọn yọ wọn yọ wá lóko sí tó irú ẹni yẹn kí wọn sọ pé àwọn bàbá yẹn àgbà àfa ni wọn inú ìlú yìí àmọ́ wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe báyìí gẹ̀dùgẹ̀ tí wọ́n dábàá wọ́n tí wọ́n já àgbà àfa nínú ìlú ìlú kan àgbà àfa ni wọ́n àgbáyé kẹgẹ́dẹ̀ báwọn ẹ̀yin ò túmọ̀ sí kókò irú fún náà kò túmọ̀ sí kẹgẹ́dẹ̀ báwọn àgbà fáwọn tó lọ́la àgbáyé bẹ́ẹ̀ ni náà ní ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀rọ sọ̀rọ̀. Kí ni ìmọ̀ ní fún àwọn àyà tí wọ́n wà ní ilé ìjọba tó yẹ kí ìnáwó àìsàn ká ní? Tí wọ́n bá gba kókó ká tí wọ́n bá dìbò Aku baik ìlú sẹ́rí ọ̀rọ̀ fúkàkàt fún ẹni tó ń jẹ́ tẹ́lú sálà kò kí ọba fúkàkàt kò túmọ̀ sí nǹkan kan yẹn lè gbà kọ́ra mọ́ tó wúlò ó wúlò fún nǹkan mi tí kìí ṣe pé wọ́n fi lè gbò but kò tẹ́lẹ̀ kan tí wọ́n sọ pé ìlú àkóbá ìjẹ́ ẹ̀mí ìrọ̀rùn. Hmm. Hmm. Ah tó kò tẹ́lẹ̀ kí wọ́n ti wà lọ́kọ̀ jáde wá dìbò àà ah, ah. hmm. ah, kò sí kò sí náà ẹ kò lè sọ́ra rẹ̀ ẹ̀jẹ̀ kẹ́lẹ́ mi ò tó ń bẹ̀rẹ̀ àwọn ìsọ́ra rẹ̀. Follow up àwọn ni. bí kí ni o. pé ọ̀gbádùn à à pípé obìyàn pípé tóbiyàn gbádùn àbí wọn ò ṣe ike ní ti kò ṣe ẹ irú àwọn tó ń kẹ́lẹ́ pé lákàtà ò ṣe bá irú kò ṣe òun náà kẹ́lí náà ó ṣe ní kọjá ẹ kí tí o ló kà á kẹrẹ à tí ẹ náà ti mọ̀ pé ọ̀rọ̀ tí o dáa ni tó kò sí bí gbogbo nǹkan ṣe lè máa nípa kan wù lò ní tí ò da ní tí ò da náà ní ọ̀nà jẹ́ máa lágbáyé afẹ́ ní òfin tiẹ̀ bá ní ọmọ tó mọ kò sí sókè ọmọ sọ̀rọ̀ ẹ̀ sí òbí yẹn kọ́dà bóbi yẹn ọba ká fún tó tọ́lọ̀ ọ̀hún àìlẹ̀ tọ́lọ̀ ṣáà ní tọ́lọ̀ ọ̀hún ṣùgbọ́n ṣọ́ọ̀rọ̀ ọ̀lá ìlànà ìfọ̀ṣọ́wọ́.